àwòrán kẹ́ńdọ́gbọ̀n ẹ̀mí mímọ́ ó yá kí jésù ti kó òkè padà nọ́dọ̀ obi ọma anyị anyị họrọ onwe nya ẹ̀mí mímọ́ ya kí ya dúró tí gan ìjọ mẹ́ẹ̀ wá náà yìí jésù padà kọ́ ọ̀run ọmọ anyị rịa anyị kóra jọ níbi kọ́ so àyà náà yẹn rí nínú àwòrán ohun ìran bí ìran ina bí iná ti yọ o yọ ká bá lè wo ọmọ àyín ọ ráyìn ẹ̀mí mímá ó dé ká ti bìrán ọ̀rẹ́ yẹn ti ṣẹlẹ̀ ọ̀ni èdè oríṣiríṣi n'Jerusalem àyà ní jerusalem jọrin ọmọ àyín jésù ti ń gba agbára ẹ̀mí ayé ń gbogbo ede yìí à ń o ara. líláì ọlọ́run ṣe níjọ́ rìn ọ̀ni ìgbà mẹ́ẹ̀ẹ́dógún n kò gba jésù níjọ́ rìn nónite ẹ̀mí mímá yà ìyà nínú gbogbo ọ̀ni bá ti tẹ̀lé jésù títọ́ títán káàsó títán ẹ̀mí máa ń agbára àti tẹ̀lé ọ̀ràn ọlọ́run àti ẹ̀ ń họ ọ̀ràn ọlọ́run kó ọ̀nìyàn yìí.